ètò yín Miliki Express mo lérò wípé ẹ ti jẹ̀gbádùn gbogbo ètò tí a pò pọ̀ fún yín lénìí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní ẹ̀ka tíátà gbogbo àwọn ìròyìn tí mo ti jù fún yín lẹ́ni àwọn sinimá tó ṣẹ̀ṣẹ̀ jáde mo lérò pé ẹ ti jẹ̀gbádùn gbogbo rẹ̀ tí ẹ bá jẹ̀gbádùn ètò wa ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ má jẹ́ kó jẹ́ pé ojú ẹ̀yin nìkan lẹ máa wò ẹ bá wa pé gbogbo ẹ̀yin olólùfẹ́ yín ṣàmọ̀ pé mo tẹ̀ tọ́ fún yín pé tẹ́ bá tiẹ̀ sí nílé gan ẹ lè máa wò wá lórí lórí lórí fóònù yín ẹ kàn bá wa download StarTimes app kẹ̀dẹ̀ wá Orísun TV ń bẹ̀ táago kan bá ti gbélé báyìí hmm, gbàm Miliki Express gorí afẹ́fẹ́ nìyẹn bẹ́ẹ̀ yín fún ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ bá fẹ́ máa tẹ̀lé wa ní orí ẹ̀rọ ayélujára lórí Facebook àti YouTube wa ẹ lè tẹ̀lé wa ní Orísun TV lórí Instagram àti Twitter wa ń kọ́ at Orísun TV lórí website wa www.orísun.tv orisun.tv fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi náà tẹ́ bá fẹ́ràn mi tí bá fẹ́ tẹ̀lé mi lórí facebook ẹ lè tẹ̀lé mi at official Tóyìn Òkì lórí Facebook official Tóyìn Òkì lórí Instagram ńkọ́ Tóyìn Òkì ni ẹ jẹ́ ká fi ire ayọ̀ àti àlàáfíà pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ṣùgbọ́n pàtàkì jùlọ ẹ má gbàgbé láti máa ṣe kí ni ẹ máa mìlíkì ó dàbọ̀.